بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته orí ẹ̀yin ẹ̀fẹ̀rẹ̀ ayé ní màndógbìn à ń kó ọkùnrin ibrahim yìí sún sáàmì wọ́n ti wà ń tọ̀ sí nǹkan so uh, kíra wa tí a fẹ́ kà náà sún mọ́ kíra wa tí a fẹ́ òun ni akorúkọ rẹ̀ ní al islamiyya kí ni wọ́n ti kọ́ rẹ̀. ohun tó ń pè bẹ́ẹ̀ ni àwọn ìwà Islam àwọn ìwà Islam. ọ̀rọ̀ inú nǹkan tá a wí sí ibi mọ̀kọ́dímà yìí àwọn ni pé akọ́kàn nínú àwọn èèyàn máa ń wò pé ìwà ọ̀tọ̀ ni ẹ̀sìn ọ̀tọ̀ ni wọ́n dẹ̀ já sí pé ẹ̀sìn àti wà wọ́n jọ ń lọ papọ̀ ni nítorí ọ̀rọ̀ kan tó ní sọ̀lá àtàlà ń sọ pé ìhàyáú wàlẹ̀ ìmánú kórè náà jẹ̀míyà ìtìjú ìgbàgbọ́ wọ́n jọ bára wọn rẹ́ àyídà rúfin àhádùhùmá wọn bá ti gbé kan kúrò báyìí rúfin alẹ́ àkà wọn ti gbé kejì kúrò nìyẹn. mo lọ fà á lòjíṣẹ́ ọlọ́run sọ̀lá àṣàlá tó fi sọ wípé tẹ́nìkan bá wá bá yín fẹ́ yọnu sẹ́sìn rẹ̀ àtiwá rẹ̀ ẹ̀rí pé méjèèjì lọ dàpọ̀ lóun fẹ́ fẹ́ ọmọ yín níyàwó ọ̀sàgbèjì òru ọ̀pọ̀ ọmọ fún un wàhálà ọba ṣẹlẹ̀ àtìbàjẹ́ tó tóbi. ó lè kọ́ sọ síbẹ̀ pé ẹ yọ́nú sí ìwà rẹ̀ àtẹ̀sìn rẹ̀ kọ́ sọ pẹ́sìn lásán. ìdí pàtàkì tá a fi kọ́síra yìí ti tẹ̀yẹ ọmọ mi náà wà bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ níwà ìṣẹ́kọ̀ọ́ mo délẹ̀ kan mẹ́rin ní ọmọ kan ọkànnù gbogbogbò báyìí ń wò mí tí mo gbẹ́rù dání báyìí ó sì kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ mi eléyìí ní kánáwì lòun tó lòun wá ìtọ́gọ̀ ọmọ kékeré ni. tó afẹ́kẹ́ jẹ́ ìǹsánù mùtàmọ́yèrù ọmọ tí ó yàtọ̀ níbi yóò tẹ́ bá ti gbọ́ sí láwùjọ wọ́n máa béèrè pé bó làwọn eléyìí ti kẹ́kọ̀ọ́ náà bí kí àwọn alágbájá wọn máa lọ. àbájọ tó fi gbọ́n dé àbájọ tó fi lẹ́kọ̀ọ́ ọmọ yìí máa lẹ́kọ̀ọ́ torí ẹ̀sìn yòówù téèyàn ọba máa sùn lúwa rẹ̀ ọba ti da lúwa rẹ̀ ọba ti da bá ti àwọn yẹn tẹ̀sí máa fẹ́nu fa ẹ̀sìn ẹ̀yà wọ́n fi fa ẹ̀yà mọ́ lára ni. wọ́n ní ẹ lọ́wọ́ ní kí ẹni tí ń kírun tí ọkọ kàn lọ́run náà ní ń wúwa ní bínú gbórógbó yìí kíkọ̀ wá kọ nínú tíráṣẹ́ ìbínú ọ̀dà ni ṣùgbọ́n ó lè yá pé wọ́n ti máa ń kọ́ wa ṣùgbọ́n kọ́ má jẹ́rẹ́ fè mọ́ ìṣàdíjókòó kọ́ òyẹ̀kúnnù hujjatan alaykum wọ́n máa jẹ́rìí lẹ́yìn lórí pé ah kódà nípa àwọn afáwa nìkan wọ́n fà mùdírù kọ́ wa ọ̀rẹ́dárí kan bá ìlàsìmọ̀ ẹ̀kọ́ alágbàdo mo sọ fún yín níbẹ̀rẹ̀ ní kíláàsì àwọn tó kọ́kọ́ ní sálẹ̀sì dájú lọ kọ́kọ́ ní lẹ́yìn náà sáni ìdájí lẹ́yìn náà lọ́kàn ìyá wà lè dájú ṣùgbọ́n àwọn tó wà lókè jù kò sí ọ́sọ́rò fún wọn ọ̀gbọ̀dọ̀ má ní tíra ọ̀gbọ̀dọ̀ má hà ságbárí bá a ṣe tó kíláàsì yẹn wálẹ̀ ni bàbá fẹ́ gbé jìyà lórí nǹkan kan kó o ṣe ẹni tí ìyá rẹ̀ máa pọ̀ jù ká lè ṣe dájú ni. bóyá wọ́n ní ọ̀ha ọ̀ha láyé pẹ́gbẹ́ ọ̀kan ní ẹgbẹ́ mẹ́ta ní ká lè ṣe dájú náà jẹ. sáà ní ìdádí yọ jẹgba méjì àwọn olùdádí yọ jẹgba kan. ìyẹn wàá pé ọmọ ayọ̀ pé èmi tí mo lè jẹgba mẹ́ta tí ò ní dùn ní ìní ha ẹgbẹ́ ọ̀kan wọn láà máa jẹ á tún dọ́bù rẹ̀ ẹ̀yìn ọ̀dùn ọ̀dùn mí ni màá máa pe ẹni tí ọba ti kà àdéhùn kọ̀ọ̀kan fún wa mo kọ́ sí òkè rẹ̀ pé kúlùkùn mọ̀mìnì ìwà tó yẹ kó jẹ́ ìwà mọ̀mìnì ìwà tó yẹ kó jẹ́ ìwà mọ̀mìnì ya iqra ya anta iqra. المطابق wal haqiqa àwọn mọ̀ndúbù náà ni pé wọ́n há lẹ́nu ni ẹ̀gbọ́lẹ̀ ọyá mo fẹ́ ka ewì tí wọ́n bá ti huwa al-qawlu ẹja wí. al-mutabiqu lil fúnra yín. ó ní húwà lẹ́kọ́ olóhùn tó tẹ̀lé àṣẹlẹ̀kọ́ òtítọ́ húwà lẹ́kọ́ olù òun lọ́rọ̀ àlùmọ́tàbíkù èyí tó ṣe déédéé lèlè wá kírin ìṣẹ̀lẹ̀ wàlhàkíkọ àti pàápàá nǹkan tó lódodo nìyẹn. wọ́n yà á lọ sí wọn kọ́ tíra àkàlàkù ìsìlámíyà tí mo dìbò sí lọ́dọ̀ wọn. wọ́n á ipa ọkọ̀ lóòótọ́ kí lọ́rọ̀ ọ̀rọ̀ yẹn máa jẹ́ o ṣe dínkù. ṣùgbọ́n ọ̀kọ́ kí lọ́rọ̀ rẹ̀ yẹn máa jẹ́ o ẹ̀ dáhùn ní kẹ́díbù irọ́ ṣe dínkù òdodo. opposite rẹ̀ ní kí ni kẹ́díbù ó ti ń ṣe word and opposite àṣídínkù òdodo wọ́n bá jẹ́ rọ́ọ̀kì lásìkò àlùkẹ́síbù ọlọ́kọ́ ọlọ́dọ̀ mi òkè ọlọ́dọ̀ mi ń kọ́ sọ yẹn jẹ́ kínìyàn ìdínkù àfi sọ pé òun ti ń jẹ́ àṣídínkù tó wà lọ́kọ́ ó lù. wọ́n ní kéré tó fi pẹ́ oníbẹ̀ẹ́ ni lẹ́yìn ìgbà tó pẹ́ látàwọn òdìrò kọ́ wa ní kíláàkíláà. wọ́n dàbí òrí bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ nìyẹn ṣe yẹn kí ló ṣe yẹn ṣe dínkù. bẹ́ẹ̀ wọ́n sọ pé àlìmùtọ̀bíkù tó bá mu lèlè wá kẹ́hìn ìṣẹ̀lẹ̀ ọ̀lẹ̀ àkíkọ́tì àti kíni o àti pàápàá tó wà lè kọ́ òòlù kíni o bẹ̀ tún wà rẹ̀ àlìwákẹ́hùn tó bá mu àbí àlìmùtọ́bíkù bá ti àlìmùtọ́bíkù lèlè wá kẹ́hìn ìṣẹ̀lẹ̀ ọ̀lẹ̀ àkíkọ́tì ọ̀kárẹ̀ ọ̀kárẹ̀ ọ̀yájú àgbà àti ìsìtìmbẹ̀ lábẹ́rẹ̀. قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق ومن يصدق فهذه máa ka kí ó dáadáa mo ò ní máa kàkà kó kà lọ́dọ̀ mi o ẹ̀yin náà ṣe dúpọ̀ torí tọ́ bá ti rí iná yẹn iná tọ́ bá tẹ̀lé orúkọ ní máa ń jẹ́ máa gba ọ̀sẹ̀ lé lókè ẹ̀yin náà ṣe dúpọ̀ iná ẹ̀ ló jẹ́ kíkọ́ fún ọgbà fatia kí a ti gbọ́ ẹ̀sìn bàtà bẹ̀rẹ̀ kí wọ́n àkàtà pé àṣìbí kù nígbà láàfù nítorí pé nǹkan kan ṣáájú wọ́n bàtà pé à iná iná ẹni tó ṣáájú ó wá jẹ́ ká fún kọ́ọ̀fù yẹn ní kọ̀ à iná ṣèdí kọ̀ ẹtìrí à iná ṣèdí kọ̀ ọ̀yà à iná ṣèdí kọ̀ ilà lìbẹ̀rù tó wọ́n lè rí hadith yìí látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud wọn ò wí sí gbogbo ìgbà kí ìgbà tí wọ́n bẹ tí abdullahi báyìí wọ́n sọ pé ani abdullahi á dára ẹ láàmú ọmọ mọ̀ṣọ́ọ̀dì wọ́n wí abdullahi bẹ́ẹ̀ ni mọ̀ṣọ́ọ̀dì. àwọn abdullahi ta ni pọ̀ àbẹ̀rẹ̀ rẹ̀ tọ́wá tó ń jọ́ ní wọ́n bá tọ́lá yìí lọ́wọ́ yín o a ní àwọn kan wọ́n fún wọn ní àbádìlà ẹni bọ́ mo ṣe kàn án kí ni wọ́n pè àlè àbádìlà àwọn abdullahi nínú àwọn sàádé àwọn mẹ́rin ni wọ́n wọ́n fẹ́ kọ́ ha orúkọ nìkan gbárí. alákọ̀ọ́kọ́ nu wọn abdullahi ibn abbasin ẹ̀yẹ jáde abdullahi ibn abbasin ọ̀kan nìyẹn nínú àwọn mẹ́rin. ẹlẹ́ẹ̀kejì ni abdullahi ẹ̀wí dáadáa ibn umar ibn umar ó di mélòó bẹ́ẹ̀ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta nú àwọn àbádìlà ta ní àwọn ni abdullahi ẹjá tó wí ibùnú amúrin ẹwí dáadáa àwọn ẹlẹ́ẹ̀kẹta ni nínú àwọn abádìlà ta nú a tún ní abdullahi ẹjá wí ibùnú zubair abdullahi ibùnú zubair ká ló lè ka gbogbo Abdullahi mẹ́rẹ̀ẹ̀rin yẹn fún mi sùn mo fẹ́ wò bí làákà yẹn ṣe mú yányá tó ẹ̀yà kó dọ̀lù ọmọ mi. Akari. Aha. Ibùnà àmì. Akari ọmọ mi, káàsì wọlé ọmọ mi wá. Sáàmì dàbí. Yá bá pọ̀ rẹ̀. Yọ̀dà. Kí ọmọ tó àkọ́kọ́ rẹ̀ lọ́gbẹ̀mù lọ́wọ́ mi tàbá ti parí nsìn lọ́gbẹ̀mù lọ́wọ́ mi. wọ́n ti kọ́kọ́ rẹ̀ sí bọ́dà mọ́ dáadáa. ẹni abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tàbá ti parí kọ́ wá gbẹ̀mù rẹ̀ ẹlòmínà lè tún gbà ní ìfẹ́ tì máa dá fáwọ́dọ́ lẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé alaykum bis-sidqi òdodo di ọwọ́ yín o fa inna sídíkọ dájúdájú òdodo yahadi ìlàlí bírí ní máa ń fi ni mọ̀nà ẹ̀ dáadáa ni bẹ́ẹ̀ máa ń sọ fa inna al-birra. wa inna al-birra àti wípé dáadáa nìyí o yahadi ìlàlí jannati ní máa ń fi ni mọ̀nà àlùjẹ́nà ni o yasudoko awilọ. sidikọ yokaba afa sidikọ ni mẹlẹ kọtẹ má bẹ̀rù mọ́ obìnrin ló bí mi ló ní mo sì níyàwó lóbìnrin tó ti èmi náà bímọ obìnrin. لا تخاف ولا تحزن إنك من الآمنين ó bẹ̀rù àwọn ìwò ká wọn á jókòó níwájú mùdírù ní màá kékeré máa kà á máa farabalẹ̀ ká á ń kà á mọ́ ọmọ abú fi á ṣe ìmọ̀ọ́sà takhaf takhaf innaka minal aminin ó bẹ̀rù mo rí pé o lè kájú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìbẹ̀rù yẹn ò jẹ́ ó fẹ́ kọ́ sákin bọ́mọ mi ṣe sákin tó ká ogbó mẹ́rẹ̀ẹ̀rin fún mi yẹn wọ́n fi tọ̀bá dùn yẹn káyìí kò kò má dùn báyìí wọ́n fi ka ogun ìbílẹ̀ báyìí máa fọ́n lẹ́mú. wọ́n yàtọ̀ kà wọ́n yẹ zá lò rẹ̀ jùlọ. yẹ́sù dọ́kọ̀ wọ́n yẹ tàhárà ẹgbẹ́ kọ́ àyìndàlọ́hì tó dé kọ́. wọ́n ní wọ́n máa yẹ zá lò rẹ̀ jùlọ. ẹ máa fọkàn bá lọ. èèyàn ní yẹ kò ní gbò. yasuduku yóò máa sòdodo bọ̀yẹ̀ sahara síbíkọ̀ yóò máa wá tọpọ̀ yóò máa tọpa òdodo káàkiri ibi ti ródòdó mbẹ̀ ni ọ̀lọ́ hátà yóò fi kàrà ìndàlọ́hì ṣèǹtìkọ̀ wọ́n fi kàkọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé olódodo àìnà sídìkọ́ dájúdájú òdodo bí àhàdì ìlàlíbírí lófin ni mọ̀nà kíni o ọ̀nà ẹ̀ dáadáa wà ìnà líbírọ́ dájúdájú dáadáa bí àhàdì ìlàlíjẹ́nẹ́tì yóò fi mọ̀nà àlùjẹ́nà má yàgá lò rọ̀jùlú èèyàn níyẹ kò ní gbò yẹ̀sùn dínkù kí ọ máa sọ mọ̀yẹ̀ta hàrà sídìkọ́ yóò tún máa wá kápá òdodo káàkiri hátà yóò ti tàbà ìndàlọ́hì síbi ìkọ̀ tí wọ́n fi kàkọ́ọ́lọ̀ rẹ̀ sọ́dọ̀ ọba dẹ́dà lódòdòdò ni. àtẹ́ni tó bá gbádùn òdòdó lójú ẹ̀ tá a bá mọ̀ ọ́ sólódòdó láàrin àwọn èèyàn olódòdó náà lọ́dọ̀ ìdí àtàgbé kejì ọ̀yá màá sọ ìyá ẹ̀kọ́ ìjórí ó ní wá iyá àkòmù wá lè kẹ́sí dá ìsọ́ra yín pẹ̀lú rọ o àìsọ́ra yín pẹ̀lú rọ ẹ̀yìn ọ̀parọ́ wọ́n bá bá nǹkan kan lọ́wọ́ rẹ̀ ọ̀tọ̀ ni mo tó kù dúró ti ṣe tẹlomi bí kan náà yín tẹlomi ó kún bí ní ìsìn yọ ìyá ọ̀dọ̀ àwọn àwọn bọ̀dá kìíní kan ṣé máa lọ ti fóònù bẹ́ẹ̀ lọ́wọ́ sọ pé mo ní à ń kí ó ni irọ́ ni o irọ́ ní táìmù tá a parí ń sìn o iye àkùkù wa lè kẹ́ bí bá ṣe sára yín pẹ̀lú rọ àyìn nà lè kẹ́ bí bá dáadáa ju irọ́ yíyá àdì ìlàlẹ̀ fojú rí yóò máa fọ̀ náà pọ̀ kí ìmọ̀ yẹn ẹni obìnrin ti mọ́rọ́ pa láàyè kò sí ohun tí ò lè ṣe láì dá ọba pààyàn àwọn òbí ọ̀sán fún nǹkan nǹkan àná ẹ̀fẹ̀ kan àwọn ọlọ́run tí ò lè ṣe kádàbọ̀ sọ̀rọ̀ yóò àyínlẹ̀lì fùjúrọ́ dájájú pò kí bí àhàdì ìlànẹ́rí yóò fi ní mọ̀nẹ́bó iná dáwọ̀ má yẹ záàlù rọ́jùlọ ìdìbò kẹ́bíbọ́ àbá yókìtábá àzàbà aléyìn òní yẹ kò ní gbò jẹ̀kìdìbù tí ó máa parọ́ bọ̀yẹ̀tà harald kẹ́zìbà tí ó máa wá parọ́ káàkiri ayé bí tí wọ́n ń parọ́ ní ọ̀lọ́ hátà yóò ti tara ìndà lọ́yìn àgbààbà wọ́n fi kàkọ́ọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ gbadẹ́dà pé ọ̀pàrọ̀ gbà ní. farabalẹ̀ gbádùn ìsìn ẹlẹ́ẹ̀kan sí wọ́n bí etí kankan ní ìsìn ẹni wọ́n bí etí tuntun ká hmm. ó ti sì kejì ọmọ mi ní òun náà tún bẹ́ẹ̀ bọ̀. ní abdullah atad abdullah ibn Mas'ud radiyallahu anhu wọn ní òjijì aláwọ̀ sọ pé alaykum bis-sidqi ọdọwọ́ yín pẹ̀lú òtítọ́ fa iná sídí kọ́ dájúdájú òdodo bí àhàdì ìlàlìbírí yóò máa fi ni mọ̀nà ẹ̀ dáadáa fa iná lìbírọ́ dájúdájú dáadáa bí àhàdì ìlàlìjẹ́nẹ́tì yóò máa fọ̀nà àlùjẹ́nẹ́ mọ̀ yẹn ọmọ ayáza àlùrọ́jò lò yẹ sódókó èèyàn oníyẹ kò ní gbòòyà ọba sòdodo wọ̀nyẹ tàhárà sídí kọ́ yóò máa wá tọpa òdodo káàkiri hàtà yóò kìtàbà ìndàlọ́hìí pé dìpọ̀ mo fi kàkọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọba dẹ́ra pé olódodo tó pọ̀ ni. wa iye àkùn ìtọ́ra yín wà lè kẹ́ bí bá pẹ̀lú rọ́ pípa. à ń nà lè kẹ́ bí bá dádájú irọ́ bí àhàdì ìlàlù fojú rí lọ́pàá fi ni mọ̀nà ẹ̀pọ̀ òkì. wa ń lè fojú rọ́ dájú pọ̀ òkì bí àhàdì ìlànà rí yóò fi ni mọ̀nà náà ni o. ọmọ yẹ záà lò rọ́jò lò yẹ kí bíbú èèyàn níyẹ kò ní gbòòyè ó sì máa parọ́ báyìí ọ̀yẹ́ ta hàrùlà lè kẹ́sí bá yóò máa wá tọ́ parọ́ àtà yóò fi tàbà ìndàláhì àdàbà tí wọ́n fi kàkọ́lẹ̀ rẹ̀ nígbà ọba adẹ́dà pé àpàrọ̀ gbà ní. ọ̀yẹ́ atalẹ̀ náà tó láyà rẹ̀ tí ó tà ní ìfìyàn fún mi ó sọ ìtumọ̀ rẹ̀. ọba ti sin ẹyọ kán tó gbé síra wọn báyìí kọ́lá àti lọ nìyẹn. òfin gbà tọmọ mi pé kọ́mẹ́rẹ́ rin kò sí nǹkan kan bẹ́ẹ̀. العشرة هو يسوكي لا Thank you.

àti fẹ́ yí ọ bíyà àmọ́ yẹ̀zá ló rọ̀jò lò yẹ́sùdúkú sòdodo. يكتب يكتب عند الله صديقا Mm-hmm. Okay. Mm. Zura. èèyàn níyẹ kò ní gbò yẹkìdìbò ọdún gbé fò ó ń fẹ́ yọkan yóò máa parọ́ ọ̀yẹ̀ tàhárà lìkẹ́ bíbà yóò sì máa kó pa hátà yóò kìtà bá yóò kìtà bá rìndàlọ́hì kàdàbà aláàpọ̀ òun fọ ìtumọ̀ méjì yẹ́sùdókò ó fọ yẹ́kìlìbò ó fọ òun ló yà fi disqualify rẹ̀ ò lè gbẹ̀bùn lọ́dọ̀ wa ayáda ló fẹ́ tún kà tí o ní fún kankan o ní fún kankan gbogbo ẹ̀ ní ó tún kéku pẹ́rẹ́pẹ́rẹ́ ẹ̀yà Abdullahi àbúrò aleikum bisu ẹ̀dẹ̀ pé. Huh? انا اقول اها 系你家属做到导演过来，是不是叫过来听的？啊哈，我做到导演，欢迎那些的卡，拉迪伊拉的瑞，欢迎那里边吧。يا يهدي إلى البر البر يهدي الى الجنة وما يزال الرجل يسبق أيوني يا كنيبو شو حاسكني ويتحرى صدقة يوم التقارة حتى يكتب عند الله صديقا وإياكم والكذب أكثر عين قالوا فإن الكذب هدي إلى الفجور فإن الفجور يا هدي إلى النار ọmọ yẹzálù rọ́jùlù yẹ kí bíbú tí ó tí ó bà parọ́ ọ̀yẹ̀ta hàrà lìkẹ́sí bá hátà yóò kì tàbà ìndàlá yìí kàgbáàbá ẹ́ ní kí ni fẹ́rí sùdíkù àti kàgbáàbù ọwá ní sí gbẹ̀kan náà sí àgbìmọ̀ ìdàlágà sèdíkù òun ni kẹfíìrù sídìk ẹni tó ti tọrẹ pọ̀ téèyàn bá ń sọ òdodo tó dẹ̀ ń tọ́ pàbí tó dodo bá wà báyìí ọlọ́run padà bọ́ sọ́dọ̀ rẹ̀ pé olódodo tọ́pọ̀ lẹ́nu ikú kí lè dání nínú àwọn tọ́lọ́run fi dára fún mílíọ̀nù nàbì jíìn ikú kí jì sáà nẹ́bí ọlọ́run ọ̀sídìkì òun lẹ́nu yẹn máa wà ọ̀sídìkì wọ́n ṣùhàdá wọ́n sọ̀lẹ̀ àwọn tọ́lọ́run sì dára fún kí hmm. ẹ bá ń sòdodo ó dẹ̀ ń tó pàdó wí bá ti tó tó àwọn ló máa wá kí n tiẹ̀ òní sọ pé àwa àti àwọn àwọn àfọ́njá làbí ni wọ́n máa gbọ́ pé pé tó bá ti gbọ́ báyìí á tún jìnà sọlọ́run sí wọ́n máa tọ́ pàtó tó pé dákun ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run mo lè gbọ́ tẹ́mi mi ò fi rọ̀ dodo níwájú òun náà dẹ̀ ń sòdodo wọ́n kì padà kà kọ́ lẹ́rẹ̀ sọ́dọ̀ kí n padà fún sí bí èkó olódodo tọpọ agbáàbù ọpọlọ tọpọ èyí náà ìtẹ́rẹ́ tí orin kìí kọ́ níbi àlùmọ̀ fún sọ́tìlà àdàbíyà asíbàlì kẹzóbó nínàlíbàlẹ̀ yàtìbàdó máa yọ̀ọ́kà alẹ́ ọmọta òṣì àti kẹrẹ́rà tọ́ nígbà ìrírí náà sì wà sí ilẹ̀ àfibàlẹ̀ kàzóòbù ó ti tó tún pààrọ̀ nílẹ̀ bàálí yá ti bá dùn mọ́ yóò ka àlẹ́ yìí ó tó fún ládẹ́wò nípa kan èrò tí wọ́n máa mú wá nípa rẹ̀ ọmọ tá ò ṣe á ti kéré máa tán ó gba yòówù tẹ́lọ̀ kan tó bá ti bóde kínníkéré yìí lọ́dọ̀ ẹni tó yàtọ̀ sí ló sì bá wọ́n lọ fi tì í kóun ní máa ń parọ́ ni òun lọ́pàá kí lẹ́sùn lọ́pàá léyìí nígbà bá ń parọ́ ẹ lọ stop láti máa ṣe bẹ́ẹ̀ òótọ́ ni ẹ máa sọ. eléyìí ni ìtọ́wò nínú tíra wa bẹ̀tì inṣàlá ara ti fẹ́ kà ájọ máa tún yájú báyìí lọ ní adọ́sù kọ́dì inṣàlá barakallahu fikum wa zadakum ilman wa fahma subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu